girma alamomi amma da tafiyar rabi'atu wa da ashirin ẹsẹ̀dínlá ẹlẹ́ẹ̀kẹrìndínlógún tàbí fọ́ọ̀ ọ̀nà ẹ̀ fọ́jà ọ̀tọ̀rí dídáná òun náà wọ́n máa ń pè ní àlìṣèrà bá tù الحرب ايضا جو بجنج السلم الافيا الحرابة دونا هم في المصح الصريح تاثلات لله كنا هم في دونا الغرور كنا بودل بودل يأخذ مال لا تلا جاوبه àwọn lè fọ́sílẹ̀ àbí láti lọ́ọ́ báyìí àwọn lè rẹ̀ àbí àbí láti lọ́ọ́ sẹ́rù báyìí àìlà tẹ̀lé ìròjà àárọ̀ sí mọ̀ká bára kà. téèyàn ó ṣe ní gbangba wípé mo jù ọ lọ. àyìn tí máa dàn ní alẹ́ nìkú wa lẹ́nu tó ń gbàrà ní agbára máa lè bọ́ ọ ní àlè ìmọ̀tò ó sì máa ń tẹ́lẹ̀ kẹ́kẹ́ ọ̀tá ẹ̀ṣẹ̀ líla ni o lórí báwọn ìjìyà ìjìyà ń bẹ lórí ẹ ọgbọ́n ọmọ látàkùn àǹtí. ẹni dábàá pè ní amúrọ̀bà adigunjalè yìí àwọn tó ń dáná yìí ọlọ́run máa jẹun àkọ́kọ́ àtàkìlẹ̀ ènìyàn ti dàgbà ọlọ́mọ mi lè má mọ ohun tí wọ́n lẹ́yìn náà ni pé ènìyàn jẹni tí ń bẹ lábẹ́ òfin ṣẹ̀ríà kódà kọ́ má jẹ mùsùlùmí wọ́n dé lábẹ́ ìjọba ṣẹ̀ríà lọ́wọ́ ẹ wà wá táwa nàìjíríà ní lábẹ́ ìjọba nàìjíríà láwa bẹ́ẹ̀ ẹ àfáàjù bẹ́ẹ̀ lọ́tọ́ bá tẹ́ wọn ní ìlú wọn kìíní òfin wọn àgbélẹ̀rọ nínú ẹ̀wọ̀n ìdájọ́. bẹ́ẹ̀ náà wàá ní káfíìrì yẹn ti ń bẹ lábẹ́ ìjọba mùsùlùmí tó ń jókè ọlọ́run wọn. ọgbọ́dọ̀ já sí pé ẹni tó fi gúdà lè yẹn yà ní àdéhùn síta ọ wà lábẹ́ òfin ṣọ́yà. bákan náà ọgbọ́dọ̀ àgbòkóra ọgbọ́dọ̀ jọkùnrin lábẹ́ láwọn olùmọ́ni ọkùnrin lóò obìnrin mi ń bẹ tó pé ìdígunjalè ti ẹ̀gẹ́ ju tọkùnrin lọ. Sọ́sà dìgunjalè kí lọ́kàn wá pẹ̀lú fọkùnrin ní àbóbìnrin. Lẹ́yìn náà gbọ́dọ̀ lo sílá nǹkan ẹ̀yà. Ó sì gbọ́dọ̀ jìnà síbi táwọn èèyàn gbé. Ó sì gbọ́dọ̀ di ojú dáyé. Lẹ́yìn náà inú gàdá tó pẹ̀kẹ́ ló eléyàn náà jẹ́ mọ̀kàn sínú ọ̀pá tó wọnú dára. Òun ni ẹni tó bá jẹ́ alátìlẹyìn fún àwọn adigunjalè nǹkan ẹ báwọn kan bẹ tó ṣe báwọn ti wọn ó kun ọ̀la tádìgunjalè ọlọ́ọ̀bì kan làwọn ó sì lọ gbé bẹ́ẹ̀ wọ́n lè lọ sí òǹdẹ́lì náà wọ́n máa lọ wọ́n máa lọ báwọn àdúgbò ṣe àwàdà ẹ̀fẹ́ ń ba rìsáàtì àdúgbò láàyè ẹgbẹ́ wọn ti ṣàkíní lọ́ba bá làyè yẹn wọ́n gbé náà bí wọ́n gbé àwọn ti ṣe wọ́n lè ṣe bíi sọ́ọ̀gì yẹn wọ́n ṣe fún bí ijọ́ méjì ijọ́ mẹ́ta bíjọ́. tọ́jú ewu àwọn eléyẹn ló ń pè ní àrọ́dìpọ̀ àrọ́dìpọ̀ yàní àlùmọ́ìn alátìlẹyìn kókò tọ́ ẹ kí ẹ má darí yẹn láwọn ara kan náà jọ ni wọn àti ìwúyalè ni àwọn náà ìdájọ́ kan náà jọ ni wọn lọ rí sọ nípa ìjìyà tí wọ́n ń bẹ fún adigunjalè tó fi yé wa wípé ṣẹ̀lẹ̀ ńlá ni òun lọ́ba adẹ́dà tó ń sọ̀tún náà ìyìn rẹ̀ ayà tàbí tẹ́lẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم إنما جزاء الذين يحاربون الله ورسوله يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا يسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب ولهم في الآخرة الله سبحانه وتعالى قال إنما جزاء الذين يحاربون الله Ìwọ́n tó máa jẹ́ sẹ́ fáwọn tí wọ́n ń jẹ ọlọ́run lóru àti òṣìṣẹ́ rẹ̀ wọ̀rọ̀ tó yà. Wọ́n ẹ̀sẹ̀ àwọn ẹ̀fẹ̀ lọ́rùn ní sàtáàdá. Tí wọ́n dẹ̀ ń ṣe ìbàjẹ́ lórílẹ̀. Àníyàn kọ́ta ló kápá wọn ni o nípakúpa. Àwọn olùsọ̀ láàbù àbí kádẹ́ǹ ẹ̀wọ̀n ní àgbélébù. Àwọn olùkọ́ta àìdí ìdìbò àbí káàdì di ọwọ́ wọn wá àrídìlò hàn àtẹsẹ̀ wọn nínú kìláàfì nípa sípayọ ọwọ́ ọ̀tún ẹsẹ̀ òsì. àwọn yóò ń fa o bìnnà ọ̀rùn àbí káàdì lé wọn fóònù dáálé kálá kan ọ̀sẹ̀ sí wọn ètò ní àwọn yẹn dẹ̀ mọ́lé tí wọ́n ń gbé lánàá lóṣù tí lélẹ́ yìí jẹ́ fún ọ láyé ọ̀la hàn sí àkẹ́rọ́ sí àdáwò àwọn èèyàn. tọ́ba dẹ̀ di lọ́rùn nìyí ìyà tó tóbi máa jẹ́ sí wọn jama ẹ̀tọ́ rẹ̀ máa rí báyìí wọ́n ní kékeré òkèlè ilẹ̀ fún làwọn mẹ́fẹ́ lọ́dọ̀ àwọn olùmọ́ mi jẹ́ ara wọn nímọ̀ pé áyà ilé múlù lọ́ba àti kébè èdèrè lẹ́yìn bá ọ̀rọ̀ ni ẹ́ ọ̀rẹ́ mùsùlùmí ní ìjọba ti gbà jì àyíká ọ̀dìnnáná nìyẹn ìmẹ́lẹ̀ yìí ó gbé òkúta fẹ́rù ẹ̀ bàbá rẹ̀ yẹn di yẹn. afáwọ̀ àlùwàhídì àlejò rahmatullah ó ní tùmọ̀ yòhárì múná láwọ̀ rọ̀ṣúlá wọ́n ya kọ́ lọ́rùn àtòjíṣẹ́ rẹ̀ wọ́n tẹ̀lé wọn ìtumọ̀ rẹ̀ ní ìyọ̀ kéde pé wọ́n gbé bọ̀ wọ́n yìn mọ́ lọ́rùn ṣé wọ́n rọ́ lọ́rùn àbí wọ́n yìnbọn máa nẹ́bí kì í ṣe o wọn ò sáàrà wọn náà mọ́ lọ sàárè òkúté ọlọ́run ọba ti padà fọ́sọ̀ ọba dẹ́dà wọ́n ti fi ara wọn sínú ìyẹ̀wò ẹ̀ màdínà sallallahu alaihi wasallam. àbáwá ni gbogbo ẹni yóò tọ́ bá yapa rẹ wọ́n wà mọ̀ hárì fún láì fún gbogbo tiẹ̀ ni ìyàwó ẹ̀ tí ó tẹ̀lé ọ kọ́ ọjà nínú. àwọn ẹni ẹ̀dá ń ṣe lórílẹ̀ pẹ̀lú ìpànìyàn pẹ̀lú jíjáde pẹ̀lú gbígba dúkìá gbogbo ẹni ọba gbé nǹkan ẹ̀jà dání sí mọ́mì ní ọwọ́ mọ̀ hárì fún ìlú àdúrà. ìjọ ọlọ́run ló gbóúnjò jíjẹ lóhùn eléyìí lọ́rọ̀ tí wọ́n máa lè fi sàtẹ̀ àwùjọ ìmọ̀ ṣàkàyè. ọlọ́run wa ní wọ́n máa jẹ́ sí àwọn ènìyàn wọ́n ní ká pa wọn báyìí yóò kọ́ ti tẹ̀lé ká pa wọn àwọn yóò sọ ìlàbú tàbí ká tẹ̀ wọ́n ní alóore ọ̀dùn kọ́tà àìdí ìmọ̀ àjò ọ̀hún ní ìhà àdíkádẹ̀ kí ọwọ́ wọn àtẹ̀tẹ̀ wọn ní pàṣípààrọ̀ ọ̀yọ́ ń kọ́ mi náà àbíkádẹ̀ lé wọn kó lẹ̀ afáwa ìwà àlàbí wọ́n ní àbúlá àwọn àbá àdúgbò yìí pé àwọn tí wọ́n ń wí yẹn wọ́n lè lè ṣàfihàn ẹ̀sà ni pé aláṣẹ lè wí tó bá wù níbẹ̀ ó sì mọ̀ rẹ̀ ní àdìbà tó bá wù lè mọ́ wù ní aláṣẹ tó lè pa amúrọ̀bà tó bá wù lè kàn ní àgbélébù tó bá wù lè lè sọ̀nù wọ́n ní irú ọ̀rọ̀ yọjọ́ rọ̀ ti àpá àkàtà àti kàáyìn ló fẹ́ yé àti mọ̀já àti wọ́n lọ́sọ̀rọ̀ lọ́wọ́ ibi wọn kàn máa wá ọ èyí tó lè yí bá a. wíìgì múra tábà tó lè lè xukumi bí xilaafi jìnnà jìnnà yá awo kílẹ̀ ni yẹn ti láti ògbé làjọ. ẹni ọba pààyàn tó gbowó kùtìlà wọ́n sùn á pa tábà tí wọ́n pa fẹ́. àlàyé ń bọ̀ lórí ìyẹn o á pa á wẹ̀ á kírun sí la. kaba kéwòn sí la kan sọmọ bá yẹ ká lọ ọ̀rọ̀ pẹ̀lú ní àti ọ̀rọ̀ pẹ̀lú àwọn àlọ kàn la lórí. ẹ wa gba owó nínú àwọn amúrọ̀bà yẹn pa yẹn. ìyẹn gé gé ń pàṣẹ báyìí. wọn ẹni lọ́kọ̀ gbowó sòdílà wọ́n bá wọn ẹ̀dì. wọ́n máa ní àkáfà tàbílà ẹni wá sẹ́rù bá yẹn ọkọ̀ ẹ̀gbá ìbọn fóògbó gbọ́ọ̀ ẹni tí bíbí àyà máa ń sè ìyẹn ti kú jẹ ọ̀pọ̀ àyàn ló fi àmìnà ẹ̀ hàn wọ́n lè kó lórí eléyìí ni wọ́n dábìí náà ń ṣàfihàn alẹ́ torí bẹ́ẹ̀ ìmọ̀ àákùn kálukú níbi àdìpọ́tì fàìlì àwọn bá ti. ẹjọ́ bá pe dandan ká pa àlùkọ́sí bẹ́ẹ̀ ká pa kákan ní alóore á pa ó tó di pé àákàn lálóore láti má sẹ̀ máa jẹ́ níyàjú. nítorí báyà lẹ́yìn sọ ipò àyíká àfọ̀dá tó ń kì í sì fẹ́ fẹ́ pa díẹ̀ nìkan ìyẹn náà fẹ́ fẹ́ pa ẹ̀pá dáadáa. <laughs> kọ́ wà nù hadithi pé ìdánlọ́ha kákàbàlì ìsáná aláàbòlè ṣáì. ọlọ́run ti kọ́ dáadáa lórí gbogbo nǹkó. ọ̀yìnbá kọ̀tẹ́sùn bá àṣìṣe ìṣẹ̀lá. tẹ́ ẹ bá fẹ́ pa nǹkan ẹ̀pa dáadáa ọba ìdíyẹn náà lẹ́pa ẹ̀pa dáadáa. tọ́wọ́ ti lẹ́tọ̀ọ́ ti kẹ́ pa. sọ abẹ́ ìtúpa dáadáa nìyẹn. kì ṣe pé ẹ̀dùn akọ́kọ́ lọ kẹ́ ẹ̀ mọ́rùn-ún ẹ̀ bá kẹ́ ẹ̀ mọ́rùn-ún wá tẹ̀ pa àyọ̀rọ̀ ẹ̀ kọ́kọ́ ti pa dáadáa náà ẹ̀ka tó wá pa dáadáa ẹgbẹ́ fáwọn fámìlì ẹ̀ wọ́n wẹ̀ wọ́n bá ti wẹ̀ tán wọ́n wà sọ ẹni wọn tó ṣe adéwúdáyé wọ́n wà sọ ẹ̀kí wọn sì là ẹ̀sìn tẹ̀ pa dáadáa kẹ́mi ọba gbà pé ó sùn làbí sọ pé ìparí ayé lè ọba kí òkú ní ọba mọ̀ mọ̀lọ́bá ni ẹ ti rẹ̀ tó lẹ́yìn ìgbà yẹn láti ọ̀sẹ̀ wá lọ mọ̀lọ́bá ni ẹ ti àtẹ lọ́ọ̀ta akẹ́ lẹ́mẹ́ta lẹ́mẹ́ta ẹsẹ̀ méjì ìdérí nà ìgbàlọ́pọ̀ akẹ́ ọ̀fíjọ́ mẹ́ta ìjọ́ mẹ́ta láti kàn wọ́n àwọn àti sọ̀rọ̀ kalẹ̀ ẹ̀dígẹ́sì alọ̀rọ̀ pẹ̀lú gbà yẹn láti sẹ̀sì ìjọ́ mẹ́ta bẹ́ẹ̀ àwọn àti sọ̀rọ̀ kalẹ̀ ẹ̀ńtọ́ bá dẹ̀ fi ẹ̀fẹ́ ká pàǹtí ẹ̀ dúró nẹ̀ sọ́ọ̀lù tí ò ní ìdí ká fẹ́ kàn mọ́rùn-ún á pàdé adẹ̀gbé fáwọn ará ilé ẹ̀ á lọ rí mọlẹ. ẹni ọba dẹ̀ fi rẹ̀ ká gé ọwọ́ àtẹ̀sẹ̀ ń sí tí òní di kápá á gbọ́ ọwọ́ rẹ̀ ọdún. ẹ̀dínlẹ́dì sọ̀rọ̀ á fi lẹ̀ tọ́lá tó lọ jalè lẹ́ẹ̀kejì á dùn gé ẹsẹ̀ á tún lọ jalè ọdún padà ó tún jalè gé ọwọ́ ìtọ́jà bọ́rọ̀ ní amọ̀rọ̀lá ẹ̀mú lọ́sẹ̀rẹ̀ nìyà. tó nípa bẹ́ẹ̀ nínú àǹfààní ní ìdàbílẹ̀ fún wa ní ilé ẹni tó pààyàn nígbà tí wọ́n lọ sí adigunjalè àǹfààní lò sọ́kò sí àbújá gẹ̀lọ́rùn ọ̀rẹ́ nípa ni tí wọ́n bá pààyàn tí wọ́n gbowó gẹ́gẹ́ bá ti sọ ẹ lápá wọn náà di láìní àìní kan wọn ní àgbélẹ̀wò wọ́n bá ti méjèèjì wọ́n pààyàn wọ́n gbowó wọ́n ní ẹ̀sìn mọ̀ pẹ́rẹ́ ní sáwọn máa ń tẹ̀lẹ̀ sáwọn dáná dáná ajá pé méjèèjì náà láti ìdí wọn àwọn láti láti pa wọn láti àwọn láti òkú àti àwọn ilé kan lẹ́yìn tí a bá pa á tán àfilẹ̀ fún ọjọ́ mẹ́ta ọ̀sán mẹ́ta òru mẹ́ta báyìí wọ́n gbowó wọn ọ̀pá yẹn agbọ́wọ́ àtẹ̀sẹ̀ nígbà tí ìgbà yẹn wọ́n bá kẹ́rù bá yẹn nìkan wọn ọ̀pá yẹn wọn ò gbowó ayé wọn tó lò ó. mọ́sálà kan wá sí ìdíyẹ látọ̀wọ́ àtẹ̀sẹ̀ àti ohun síra. tí ọba wáyé nígbà àwọn adigunjalè yẹn wọ́n séèyàn lọ́sẹ̀kọ̀ wọ́n ṣe ìyàlọ́sẹ́ tó ń sáyàn lọ́lẹ́. ṣé ká gbẹ̀sẹ̀ mi ní ìyàlára? làwọn mi ń ṣiṣẹ́ mi ẹ̀gẹ́ ní kí wọ́n pààyàn wọ́n ti da ìdìkan lápá. wọ́n da lápá. ṣé káwọn náà da wọn lápá? wọ́n ṣe alàmì. tó ṣe pé wọn bá fi dáhùn lórí rẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lójú ayé ànẹ́bì sallallahu alayhi wa ọ̀hun làá ti dáhùn lórí ẹ̀ ẹ má jẹ́ agbágbé ìṣẹ̀lẹ̀ yẹn o ọ̀hun ni ìwọ̀n dá nẹ́bí sọ̀lá àtàlà ń ṣe fún àwọn ẹ̀rìndì yìí àdéhùn àná ìsúnmọ́ ìdọ̀rẹ́ lọ́kàrà áyì. wọ́n ní àwọn aráàtù kan wọ́n fẹ́ẹ́ tó mẹ́wàá ìpẹ́lẹ́ ní mẹ́wàá ni wọ́n. wọ́n wá nu ọ̀hún kàyè wọn wá bá nẹbi sọlọ lọ àyọsọlá wọn sáwà ní sọfà níbi táwọn alùsùnfà máa wà nílé ẹ̀bá mọ́sálásí ni wọ́n máa rẹ̀ sí sádàkà àwọn náà lọ fáwọn wá kẹ́kọ̀ọ́ sí àwọn àlùkù sí. bí àlùbá àmọ̀dínà ti kọ́ ju wọ́n nìyẹn ibà ti máa máa wọ̀n yẹn àlùbá yẹn ká tẹ̀lé sí wọn wọn láti. wọ́n wá nílò ìdíje ọlọ́run báwa wá ìrìnàṣẹ́ kan tó ń gbèsè fún. Báwa wá ìrìnàṣẹ́ kan fún wa. Òjíṣẹ́ ọlọ́run ni ìrìn kankan fún yín kí ẹ lọ bí àwọn ràkúnmí òjíṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ ẹ lọ. Ìyẹn ni fẹ́rẹ́ nìkan sí wa tí ó tọ́jú wa. Òjíṣẹ́ ọlọ́run ni ìrìn. Allah ẹ lọ bára kúrò jíjẹ ọlọ́run tí wọ́n ń dà lọ. kẹ lọ bẹ̀ wọ́n ń lọ àwọn adé bẹ̀ wọ́n mọ wàrà rà fún mi wọ́n mọ ìlọ rà fún mi ara wọn mi yá ó dàgbà ara wọn yá tán wọ́n ti gbẹ tẹ́lẹ̀ wọ́n ti rà lọ́wọ́ wá sí bẹ́ẹ̀ tán ẹni tí ń bẹ̀rẹ̀ yẹn jẹ ọ̀pá wọn bá di yorùbá wọn fún yẹn sáwà sẹ́yìn bá dìgbò jalè ni wọn. ariwo sàdọ́dọ̀ òjijì ọlọ́run lọ́wọ́ kójú ọmọ rí bí yorùbá ara lè gún rẹ̀ ìjọ ọlọ́run bá ní àwọn ẹ̀sọ́ gbòdì ẹsẹ̀ wọn ní ìkọ̀gbọ́dọ̀ lọ wọn sọ pàṣẹ wọn. kọ́dà àti òsì ìpọ́nta náà fi kó gbogbo wọn dé. <laughs> gba ọkọ̀ wọlé ní ìjọ lọ́n pàṣẹ ó ní kí lọ mú èso wá èso gbóná. ẹdí èso mọ̀ èso náà wà ní abẹ́kúta ńlá ẹ ẹ àwọn tí wọ́n béèrè béèrè àwọn ọgá wa ní ọbẹ̀ mi pé wọ́n lé òbá yẹn sí sóògbé nígbà yẹn sábì rẹ̀ jẹ́ sí òun náà máa yọ lọ́dọ̀ yìí máa yọ. tó wọ́n á mú èso yẹn wọ́n ti jì lọ ní dáadáa àwọn òyìnbó ọlọ́run ní kí wọ́n fi lé ìdúró fún wọn. wọ́n ló rí wọn ní bí ẹni bí wọ́n máa wù wọ́n lọ ní ọwọ́ ẹgbẹ́ ọgbẹ́ ọwọ́ àtẹ̀tẹ̀ wọn ọwọ́ tí wọ́n sóòrùn tí wọ́n síbẹ̀ òfẹ́ wà ń gbẹ wọ́n ilé omi o omi o wọ́n gbọ́ yorùbá ìlú náà wílé dé tó àyè wọ́n fún ọmọ ìlẹ̀ kan náà fún parí parí àdéhùn yẹn kò sọ́ọ́ ló gbé jáde àmọ́ ní àdéhùn sísá ogun ṣe tó kọ́ mọ́mú tó lẹ́nu ìlẹ̀ wọn náà wà tó sẹ́wọ̀n wọn. sábà wọn bá nẹ́bí sọ̀lá àṣálá ń ṣe sí báyìí. ó gé ọwọ́ wọn nípa pé wọ́n digun jalè. wọ́n lu wọ́n fi èso gbóná lu ojú wọn. ìsáàsà láti gbẹ̀sán. wọ́n wọ́n láwọn náà ẹni tí dárin jẹ àwọn náà mú lẹ́sọ̀ọ́ lójú. wọ́n á fi wọ́n lẹ̀ pé tó máa gbẹ́yìn òfin ọlọ́bí náà tọ́lá àwọn náà ti bá bẹ́ẹ̀ bá wọn ti gbà yẹn. Orí Anas Malik ọ̀dọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀. Ọlá níbi sọlá sọlá ń ṣe bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ fi èso ní wọ́n lójú torí wọ́n ti bẹ́ẹ̀ bá wọn yẹn. Tọ́lá ti bẹ́ẹ̀ ni wọ́n sá lọ́gbẹ́ yẹn. Wọ́n gbọ́ wọn padà jáde láyé láìláì. À ń pa náà. Tọ́wọ́ bá ti pa adigunjalè gbogbo nǹkan tó ń jẹ pátá ní ọkọ ọ̀rọ̀ díẹ̀ tá a bá gba gbogbo ẹ̀ kán yẹ́yẹ́ á wà tẹ̀ wọ́n ní ìlà kejì ayé ọ̀rọ̀ díẹ̀ nígbà wọ́n ti pa agolokó nígbà wá sílẹ̀ lọ́wọ́ ìgbà kan pa lásán ẹni ẹlẹ́ni ọ̀hún á sọ gbòòrò ìlà ọ̀ lọ́la wọn ti ní ẹ̀rọ àyẹ̀wò àwọn àtẹ̀wọ̀n ní ìjìyà. nínú àdéhùn ní ìtọ́tọ̀ àyìn ìlú ga ẹ̀rọ márùn-ún ìtọ́tọ̀ àyìn ìyàtọ̀ wa. wọ́n là mẹ́rin sọ nípa olè òkú tọ́ba jalè ẹ̀dọ́wọ́ ẹ̀ tọ́ba tún jalè ẹ̀dẹ́sẹ̀ rẹ̀ tọ́ba tún jalè ẹ̀dọ́wọ́ ẹ̀ tọ́ba tún jalè ẹ̀dẹ́sẹ̀ rẹ̀ látọ̀tọ̀ wọ́n lè lọ sí yan wọ́n lè fún bí ẹ̀wọ̀n béèrè ọ̀gbọ́n fún yẹ̀wọ̀n àti ọ̀pẹ. wọ́n ní torí pé ìsì àbákìrì àti ọmọ rò nìyẹn lọ́jọ́ lọ́rọ̀ àyùntúmọ́ ọ̀sẹ́ni lọ́ọ́ yapa tí wọ́n náà sábà. ojú mẹ́ta yẹn ìfẹ́nukọ kíkí lẹ́yìn ọwọ́ ti wá nínú kìíní làáfi túmọ̀ tó lè náà èyí tó wá ń bí tábíkújalè lápadà ń lò fólè gidi ẹ̀kan ní kẹgbọ́ wọn ní pàṣípàyọ ọwọ́ ọ̀sùn ẹ̀sùn gbọ́n ti kọ́ lòun lọ yẹ ká gé tẹ́lẹ̀ ń tiẹ̀ ó dẹ̀ tún lọ jalè lẹ́ẹ̀fi ẹ̀sùn òsì lógún láì àwọn yóò ń fa omi náà àrùn àbí lílé wọn kó lù àbúlé àwọn àbáàdì sọ yí pé òun náà ní kí ìmọ̀ọ̀mù tábà ń dákọ̀ ìmọ̀ọ̀mù kìí sì mọ́mù mọ́sálásí tọ́ka tó bá fún yín lónìí ọ̀rọ̀ àwọn tó wà nírú kò sí alátẹ̀wà Buhari wà Muhammadu Buhari alátẹ̀ Nàìjíríà ọ̀hún kọ́ bá ní sọ́rọ̀ àbá ẹ̀rí ẹni tó ń pè ní mọ̀ọ́mù nìyí kí mọ̀ọ́mù wa sọ wípé ẹ̀jẹ̀ rẹ̀ ti ṣòfò dànù tí wọ́n bá ti gbólóhùn yẹn. Gẹ̀ẹ́ni wọ́n bá pàdé ẹ̀ ọ̀yà pa. Ọ̀rọ̀ bá mi ẹ fi ọ̀nà àwọn yóò pa ọ̀gbìn lẹ́nu àrùn tèmi yẹn. Pétí máa ń gba wí gbólóhùn yẹn gẹ̀ẹ́ni wọ́n bá rí wọ́n pa. Wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn máa máa jáde lẹ́nu aláṣẹ fíìmà láàyè lẹ́kùnrin àlè ẹni lọ́wọ́ alátọ̀bá bá yọ sọ̀rọ̀ yẹn ló ẹni ọba ti ipa ní sọ́fà. Gbẹ̀ntà aláṣẹ bá ti bì mú ọ̀nà fún irú omi ẹ̀ á líle bọ́ nílùú ọ̀hún ní lójú sẹ́wọ̀n. Nítorí pé tọ́ba ti mẹ́wọ̀n tí òjì ọmọ alọ máa bọ̀ kó nílùú ó ti lé gómìnà náà nìyẹn. Náà fi ní bókun náà kú tẹ́ ibà ọkọ̀ ní fún apájẹ àlùmọ̀tìórì àwọn tí wọ́n ti mẹ́wọ̀n wọ́n ní kàrẹ́ jìnnà ní nàìjíríà wà àwọn wá sí ní wọ́n lọ sí náà ní lẹ́nu mọ̀ọ́ta wọ́n lọ sí náà ní lẹ́nu àhíyá ìyá ìjà àná ìjà ìyá ọmọ ilé ha ìjà ti àdínkù náà ọ̀pọ̀ náà ìjà àhádà ní nàìjíríà kàrẹ́ jìnnà ní nàìjíríà ajáde wà á ń wọ́n sílẹ̀ àtúnjáde bó ṣe rí máa dàpọ̀ máwọn èèyàn ọlọ́sìn ẹ̀mílẹ̀ mọ́tà àdínú òkú ọlọ́sìn ẹ̀mílẹ̀ àyà àdínú àlàyé ìdájà ìdájà ànáàsù jáàmù àwọn kan sì mẹ́wọ̀n tí wọ́n bá bá wa yẹ́wó mọ́ níjọ́ kan lè hájà sí fáwọn níbò káàtà àjíkúnná ìmọ̀ máa ti wá ọ̀kúnnẹ́jà àádá mílẹ̀ sórí àmì eléyìí máa wà láti <laughs> ọwọ́ láti ilé ayé mi ó yẹ kó kù ní sẹ́lẹ̀ ọwọ́ látàyè lè tó nípa bẹ́ẹ̀ tó bọ́rọ̀ àwọn ọ̀daràn yẹn ti rí nìyẹn torí bẹ́ẹ̀ kọ̀bìnú jábàdì kọ́tà ìtọ́rí bẹ́ẹ̀yẹn tiẹ̀ dáná àbọ̀dẹ́rùbà yẹn ọ̀dẹ̀rẹ̀ káàkiri àtẹ̀ ìjàdí yàrá ó ti dẹ̀sẹ̀ nílà ló wà lọ́rọ̀ òṣèré tó bá gbowó àwùjárọ̀ àbọ̀dá yẹn lọ́gbẹ́ àwòkọ̀ dálà àbápáyìn ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ nílá gbórí ẹ̀ṣẹ̀ nílá ọkẹ̀ dánẹ̀ lásán ó ṣẹ̀rù báyìí èyí ẹni tí ọ̀gbọ̀dọ̀ gbọ́ èyí wọ́n gbọ́ báyìí wọ́n bá bẹ̀rẹ̀ sí rọ́ọ̀mù lóyún ẹ̀ṣẹ̀ nílá ni ó bá ogun jí ìgbà ẹ̀ṣẹ̀ ànílọ́gbẹ́ àbápáyìn ẹ̀rì pẹ́ nìyẹn ti ṣe ìdá takadá ẹ̀yà àwọn ẹ̀ṣẹ̀ nílá bọ́ pọ̀ Tọ́tà sọ wípé ìgbà tí wọ́n bá ti rú ìjẹ́bẹ́ ọ̀tọ̀ wọn ní kírun ní ráyè kírun. Àbí ẹ̀yìn rí àwọn adigunjalè tí wọ́n fẹ́ wọn láti kẹ́kọ̀ọ́ gbogbo aláàtúká. Wọ́n bá ní kí ló dé àwọn fẹ́ ká ìlà. Àyílà nìkan ẹ̀rọ lọ́wọ́ bá ní fi rẹ̀ bí wọn ò fi ní jalè lọ. Àti ilé tí wọ́n bá sẹ́ni pẹ́sẹ̀ lákàtúndé lé ẹ̀rẹ́ sáré sọ́lá bákan náà wàyí fáfù máa yà kó tó náà wo ìlàkàmùrì gbogbo owó tí wọ́n bá kó náà ọtí wọn fi tí bá padà sí sí wọ́n parí operation wọn yẹn tán yẹ́yẹ́ wọ́n lè lọ tó ń tẹ́lẹ̀ kẹ́ tí wọ́n ti ọ̀sẹ̀ kẹ́mbẹ̀ wọ́n fi mú ọtí ọ̀dínà wọ́n fi gbé àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n sì sí náà wọ́n lè wá kọ́ àwọn ọ̀dọ́ ti ṣe kí ni wọ́n kọ́ níjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ah, oríṣi ọlọ́run ọba ní jàwá àjọwọ́ ìrìnkàrí ọlọ́run àti àbúrò ìdíkúnjáde ìlú ti lọ́wọ́ pàkàdé ní àwùjọ wa àwọn ìlú kò fún wọn bá lè fi ẹ̀kan kù àwùjọ àwọn ìlú ìlú ṣọwọ́ ìta. Thank you.

ìjọba ìgbà. Ìgbà wọn bèèrè ilé ẹ̀jẹ̀ àwọn ó lè wá àgbàdo ní wọn lẹ ó sì wọn ní wọn ibẹ̀ ó yà fún mi ìta náà bá ọba ìyá ọ̀ṣọ́ nínú ní ìlú ó lè wá àgbàdo àyè lọ́sùn náà. Ìdílé tí mo fẹ́ ṣe lè bẹ̀rẹ̀ ní pé ẹ̀fẹ́ gbé àtúntò tí ó fún ọ̀pọ̀ ní tó jáde, àjẹ́ pé ìyá ẹ̀ wà ní ìpamọ́. ร้อนส่วนในตาพูดขอที่ลูกคนที่มาพอในตาหมอด้วยตาหมอเลยเรื่องสุดท้ายคือเราตั้งใจมีคนที่มีมีความรู้ที่มีความอาจจะรู้มุมที่ที่เราเราก็มีคนแต่เจอแล้วตัวเองก็มาที่คนของเราเนี่ยเชื่อใจว่าคนเราเนี่ยเนาะ rẹ̀ ní pé adigunjalè ó pàdé èèyàn lọ́nà tàbí wá báyàn lé pẹ̀lú nǹkan ìjà olóró. Àwọn èròǹgbà ní oró fẹ́ gbà bóyá mi, ẹ̀yẹ sì ní apá láti lọ pa adigunjalè yẹn tí ó pa nínú ìṣẹ̀lẹ̀. Àwọn ìbéèrè tó lè àwọn fún wa ní adóyè sí ẹ̀sùn olè pààlà láàrin ọ̀pọ̀ àti ìyàwó. Ìwọ̀n mo fẹ́ sì pé ẹni ọdún béèrè owó lọ́wọ́ ìyàwó ẹ̀ yẹ̀kú lówó ìbò ní ajá. Ìyàwó wa fún ọkọ ẹ̀ wà lọ́wọ́ ṣé ó ti gbọ́ sí olè. Ẹlẹ́sìn ìbílẹ̀ fún sáwọn ìsàmì nínú ìsàmì ojú wo ni ìsàmì fi wọn. Àmì ìsàmì. Àbíkí tí obìnrin bá wà lọ ṣe abúlé fúlàní láì ìgbàna ọjà lọ́wọ́ ọ̀pọ̀ ìgbàgbé ọdún rẹ̀ bí. Ẹ̀jẹ̀ ìgbéyìí mi lẹ́yìn. Bàbá mi ti ń bẹ̀rẹ̀ ní ìfowópamọ́ ọ̀dà. Bàbá mi ti alákòókò ìgbé ní ọ̀rẹ́ ṣe ìbáṣepọ̀ láti ṣe ó wà láti tara lára ọ̀rẹ́ òwe gbígbá ilé ìjọba ṣèǹtì ní ọ̀sẹ̀ bí àwọn ìyẹn nílò àtọ́bí gbọ́rọ̀ ṣe ápùlù lẹ́ka kò sí pé wúlò pé bàbá tó gbé wọn fẹ́ fún ọmọ mi ó lè ṣe ìwádìí jẹ́ńdà ẹ̀jẹ̀ tí wọ́n sọ pé wọ́n fẹ́ fẹ́ àwọn òkú wọ́n máa ṣe ìwádìí yálọ́wọ́ ìyàwó ìyàwó lára àwọn fáwọn òbí tí wọ́n fi ìdílá ẹ̀ àwọn ọ̀gbẹ́ ìwádìí Gbogbo ẹbí bàbá ẹ̀gbẹ̀gbẹ̀

àwọn padà mọ̀rọ̀ ẹ̀ pé ó sọ báyìí náà wọ́n báyìí ẹwà tó ń tó tó sí tó sí àmì ìgbàgbó lè mú. Àwọn obìnrin ọ̀gbìn Ìjọba alhamdulillah, ọ̀sán ọ̀sán àwọn ará àti ìlú náà, wà ní ọ̀sán ìlú náà nígbà tí ìbéèrè alákọ̀ọ́kọ́ ló ní ní sáǹdì àwa alùsùnà àlùfẹ́ ní àwùjọ wa nílẹ̀ Yorùbá ní ìtàkùnmọ́ǹkà pẹ̀lú jẹ́ àwọn òun ẹni tó kó tó bá ìjọ àwọn àlejò lórí fún àtọlọ náà. Mo yí pé sáré lóye kan yóò ló mọ́ ká òjò ìbáṣe bẹ́ẹ̀. Nítorí pẹ́sì ayàwó àyèkúwò. Ṣùgbọ́n àwọn yẹn lẹ́sìn àgbọ́yé. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فمن أقول لك أطيعوا النساء أعراشهم أن لا يسيبوا يمكن أن أعرف nípa àwọn ìlànà ìtẹ̀lé fún mímú lára ìlú máa bí a ẹ̀sìn àgbègbè bẹ́ẹ̀ láyé. àdéhùn ló jẹ́ fún fún ìlà àdéhùn ìdáhùn ọ̀rọ̀ àdéhùn ọ̀gá ìlànà ìtọ́jú àti ọ̀gá wa fún ààrẹ. ìtọ́jú ọ̀gá ìdàgbọ̀n kan ní sọ́ọ́lì ọ̀gá wa ìtàlá nínú àkàkùrà ní. ó jẹ́ kan lára àwọn méjìlá wọ́n fún àmì ìṣòwò àtàwọn arúgbó káwá sí ìlànà ìtọ́jú قلت من بيعة العقبة الأولى إلى تلالون الإسلام الذي لا يرى ومن في البيعة يعني بيعة النساء رمى الراية ممتدلة الحياة في الآية إذا عمل الله على النبي إذا أخرجنا له الزكاة نعم في المسلمين هذا ما أقول ما شيء وما تزنى وما تزنى وما تزنى وما تزنى lọ́wọ́ wọn lẹ́sẹ̀ àwọn ẹni tó máa ń lọ́wọ́ àwọn ọmọ àwọn sùn. Wọ́n ní ayọ̀ àpá ẹ níbi dáadáa. Ohun fún wọn ní lórí bẹ́ẹ̀ tó ti tọ́ra àforíjì fún ọlọ́dọ̀ Adẹ́dà nínú ọ̀fíìsì ọlọ́run máa ń forí ní ẹ̀rẹ́ lábẹ́. Àwọn ọ̀gájà ìṣẹ́ ní Torí ní ti wá ní àwọn àkàdé ìyẹn gbà wá ilẹ̀ bẹ́ẹ̀ fi ká máa sùn nínú ní yóò ká lè wa àtúbà nẹ́bí ní báyà pé alẹ́ ilẹ̀ amọ̀rẹ́ ní màrúù ní ọjà ẹ̀yà ní ìwọ̀n jà. a máa pàṣẹ dára ìkejì náà àtúnṣe o àtúnṣe ọ̀hún jà. ẹni tí lẹ́yìn má jẹ́ agbá pé kíkọ́ ilé àjẹ́ wà ọ̀rẹ́ ìwà àwọn nígbà gbé mi lọ. àdéhùn àdéhùn ẹ̀dẹ̀ òṣèlú ọ̀rẹ́ ọ̀rẹ́ ìgbìmọ̀ wà ní ìwọ̀n jà náà àdéhùn ẹ̀yẹ òṣèlú àti bá rí múkà tó ń tẹ́tẹ́ màmá dájú ara gbé múkà òní. tí wọ́n báyàwó èèyàn lò ní ìdìbá bí èsì ti bá náà kọ́ akẹ́kẹ́ ìdí nàìjíríà wò ní ìlú. ìgbà tó yẹ pé kèsì ìyàwó kẹ́ni ìgbé lórí ìsúnmọ́yàwó ìyàwó. ìyẹn sì lè rí kóun lè jẹ́ níyà ìyẹn lè ba wí tó sì súnmọ́ kọ́ má di wàhálà lọ́dọ̀ àwọn aláṣẹ. ìyẹn gbé torí wà fáwọn ọ̀rọ̀ bá dà lọ́gbà àdéhùn àwọn yẹn ti máa ń gbà lọ́gbà ní ọgbà àdéhùn wá ní ọmọ ọ̀tọ̀ rẹ̀. wọ́n mẹ́fà jára nílẹ̀ ẹ̀dá ọ̀pọ̀ sọ́jà láyé lọ́ba ni wọ́n ń fi òbí mi ọtí wọ́n ń fi wọlé àwọn á ní òbí mọ́. lásìkò ìṣèjọba àwọn ọmọ ọ̀dẹ̀ àwọn ọ̀dẹ̀ àá. táà fáwọn mọ̀ áwòyá ìlànà èso ìyá ọ̀dọ̀ ọ̀dọ̀ àti táwọn ilé gómìnà lẹ́ẹ̀ káwọn náà. kíní ẹyí àrùn bá dà kó mọ̀ ọ̀gbọ̀rọ̀ wòran ó dẹ̀ ti mọ̀ wípé tó ń fi gbọ́rọ̀ yẹn dọ́dọ̀ aláṣẹ kéèké àtàláṣẹ àgbà kò súnmọ́ fún wọn di àlórí ẹ̀ ká gbọ́ kíní ẹyí dáadáa. wọ́n ní kọ́ kọ̀tọ́ọ̀rọ̀ kọ̀tọ́ọ̀rọ̀ yẹn òun ni kí ní ilé àìsàn yẹn kí wọ́n máa ti nìkan máa kán bẹ̀ tó tó báyìí bẹ́ẹ̀ máa ń sọ wá ju bẹ́ẹ̀ bá ọmọ kékeré lẹ́nu wọn ní lóògùn bẹ́ẹ̀ wọ́n rọ ọdún sí àbáwá bẹ̀rẹ̀ sí kó kí ní ẹ̀ jáde ní ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí ọ̀rẹ́ ìjà ọ̀jà tó já owó ẹ̀ a ti bá kàn dé ẹ́ ọ̀bádà máa gbára dé o ọba ti bọjà jẹ́lẹ̀ sáwọn ọba ti dé kéré yìí. ọlọ́dọ́dọ̀ màríà ẹ̀rẹ́ wọn bá dà kí ló ti ọ́ kí ló ti ọ́ kí ni ti wá kí ni tiẹ̀. ìgbà yìí sọ fẹ́ máa gbaṣẹ́ wá sí. àwọn máa padà lọ́dọ̀ aláṣẹ àgbà nítorí ọ̀nà padà lélẹ̀. wọn bá kẹ̀kẹ́ dáhùn gbàdọ̀ débẹ̀ náà lé dé. ẹ̀sìn ìdílé ọlọ́run lọ́dún lóun bá lọ sán tẹ́lẹ̀. Táwọn kan máa padà di aláṣẹ lẹ́yìn mi. Wọ́n máa sọ àwọn nǹkan tẹ̀ ẹ̀fẹ́ ní mímọ̀ fún yín, wọ́n máa gbìyànjú láti. Wọ́n sì máa ṣàtàkùn oúnjẹ fún. Ìyá àwọn aláṣẹ bẹ́ẹ̀ ń padà ń tí wọ́n wà lẹ́yìn. Ìyá wa rí lásìkò yẹn ti bọ̀ lásìkò yẹn ti bọ̀ wáyé. Wọ́n yóò mọ̀ ọ̀dọ̀ sọ lórí òǹkà lórí Ìyẹn náà ní ilé kéde ìjẹ́ kéde ìjọba nígbà táwọn ọlọ́rà kọ́kọ́ kojú ẹ̀ lọ́nà wọn ní àbúrò rà lẹ́wà níjà kọ́kọ́ kojú ẹ̀ wẹ́ aláwọ̀ lọ ń fẹ́wọ̀ ìbá ní gómìnà ọba tí wọ́n wà bẹ́ẹ̀ jọ yẹn. nígbà tá a fi ń bà sẹ́yìn lọ́wọ́ táwa yẹn inú àlùbá àti tá a fún jọ yẹn wà á lẹ́yìn àpòlùbí àròbí wọ̀n náà yẹ á lè mọ̀ ká. ìwọ́n tó dàbí nílẹ̀ lọ́dọ̀ tó dẹ̀ ti mọ̀ yìí pé kò lè sí ìsìkáàlù lọ́dọ̀ ìjọba wá wọ́n ṣàtàkùn ẹ̀mí ọ̀rọ̀ àti pé téèyàn bá má mọ̀ dájú pé múngàrú lé lélẹ̀ òkú ìlú sọ sí ìṣòro ìlú rẹ̀ kọ́ lọ́dọ̀ tó wá níbà oníṣòwò bá kí ìlà àwọn ìjọba náà wọ́n bá kí èèyàn jẹ kí sànúyà ṣùgbọ́n dà lójú pé láyé ọ̀sẹ̀ nìkan kí àtijọba gbà wọ́n ń wọ́n yàwó ìgbóhùn tó yẹ ká ṣe ló ṣe pẹ̀lú ohun tó yọ lọ́dọ̀ ọ̀gá pátápátá àgbà. òǹtẹ́nì kan tó mú àfa wa ọ̀bá àdá fún ọmọ oṣù tẹ́wọ̀n. wọ́n kàn ní wọ́n máa lọ ilé náà. pẹ̀lẹ́ lè wà tó tí ẹ bá ti jáde sẹ́ni yẹn gbèrò láti padà lórí ìjọba. tọ́jọ́ wà nù hadith tí ọ̀gá àdá gbà wáyé ń lé. وألا ننازع الأمر أهلا wọ́n nínú eléyàn jẹ́ bẹ́ẹ̀ aṣọ ẹlẹ́ṣáàbù ìyẹn làdí ìsìn lọ́wọ́ agbájúmọ̀ pé a kò gbọ́dọ̀ bá ẹni tó aláṣẹ fa ọ̀rọ̀ rẹ̀. àwọn ti àdàbùkẹ́ wá ń bẹ̀rẹ̀ pé wà ń rọ àìsàn lẹ́kì kódà kí wọ́n gẹ́ máa lérò pé ipò tó wà yẹn láti mú wá ń bí ìbánisọ̀rọ̀ wájú ojúmọ́ àyílé ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn rí mú kárù kó tàtàpẹ̀ àti kéèyàn ní tàmá láti dé fún àtàjù ìyẹn lẹ̀rú ń bà mí fún ọmọ Yorùbá tó ń wíyẹn ẹ̀dígẹ́dì ń sì tó ọmọ Yorùbá yẹn ṣé kò ní padà yá kó náà má lọ sí àfojì kó fẹ́ wọ́n rọ bí nǹkan yẹn tó ti kílẹ̀ àdíẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kọ́ kàwé tọ̀ ọ̀dà tọ̀ á máa wò bọ́ pàtó ibi tá a bá ti jáde. torí wọn nígbà tí a máa rọrùn báyìí dàgbòlù sọ mí lọ́dí ọlọ́run tẹ̀lé á tí wọ́n sì lè tọ́rí mú káàrò tí wọ́n pọ̀ yẹn èdè tí wọ́n ní ẹ̀mí péjọba yìí ò sí ìdá àfẹ́yọ àwọn ẹ̀fẹ́ bọ́ bẹ́ẹ̀. wọ́n kàn rí mú káàrò tí ojúṣe gbogbo mùsùlùmí tó bá ti sọ́ra torí pé kò ní bí wàhálà ọ̀dẹ̀ ni pé mú káàrò lélẹ́yìn kí yẹn sọ̀rọ̀ ọba tó gbé kò ní lè ṣá ìlú wọn. náà wọ́n sọ pé irú tọ́ sí ní ọba jọ́dọ̀ wọn gbà yóò di wàhálà. ìjọba ń mú yẹn tọ́lá àwọn aláṣẹ wa náà mú ọtí dáadáa ìdìbò gbogbo dáadáa. àti gbogbo gbogbo ẹ̀wọ̀n mú eléyẹn rẹ̀ àgbà mọ́ ọlọ́ọ̀dá ọlọ́ọ̀kẹ́gbẹ́ kiri kẹsẹ̀ sáwọn ti fura tó yóò tó bá àmì ń ta àwọn yẹn náà lè dúkokù ẹ̀yin fúlàní wọ́n láti máa tẹ̀wọ́n àdọ́dọ́ ìyàwó mi ó ní nígbà ìyẹn náà lè dúró ó gbà àdúgbò bí ìgbọ́dọ̀ rí mẹ́kẹ́ wá ẹ̀ ní kẹ́kẹ́ lé mọ́ ní wọ́n sì lè gbọ́ á sábà tí wọ́n fi jọba ọ̀sẹ̀yìn òbí ní ṣe ìjẹ̀gbẹ̀ òní páyìn òní ṣùgbọ́n kọ́ wa lọ́jọ́ yẹn gbé àjàfẹ́tọ̀ ọmọ nìyẹn gbogbo nǹkan tí wọ́n máa ń sílẹ̀ Yorùbá pátá àti kí wọ́n fẹ́ kọ́ ó ní gbogbo bí wọ́n bá ti ṣe nǹkan bẹ́ẹ̀ gbogbo àwọn tí ń alálẹ́ ògbé ọ̀dọ́ ọ̀sẹ̀ kìíní kan ọ̀sẹ̀ ní wọ́n bẹ̀ á na àrúdẹ̀ àbá àgúnlẹ̀ alálẹ́ ògbé fáwọn àgúnlẹ̀ nígbà tó ń pa alálẹ̀ àbí ojú à ọba àyọ ọlọ́run yóò máa sáà máa tún mẹ́ lórílẹ̀ ní ẹ̀rá lágbára àti kọ́múkà yóò tẹ̀lé ní wàhálà ká ṣe òṣìṣẹ́ wa kákọ̀ ọ̀rọ̀ ti ní ẹ̀rá lágbára àti ṣe bẹ́ẹ̀ sí òde ti wàhálà ti yẹ kọ́ ọlọ́run ayọ̀ béèrè kejì ọmọ ni ẹni tí ń dájú ìkọlù wọn wá yìí ẹni ìdájọ́ aláṣọ tí wọ́n jalè wọ́n lè tí wọ́n jà yẹn àlè gọ́wọ́ ni tíjọba bá mu wọ́n lè lò àbí wọ́n lù dẹ́wọ̀n àbí wọ́n ní ọ̀sẹ̀ owó pàjẹ́ tààtù ìní olùjẹ́bàárí tí a máa ń máa yọ̀ pọ̀rọ̀pọ̀ àwọn yìí wọ́n máa lọ mú kó ilé rẹ̀ yóò sílẹ̀ yóò sílẹ̀ ẹni ẹ wá já ilẹ̀ ó lé ní wọn á lọ yọ fún ìdílé káyọ̀. wọ́n fa bí wọ́n àwọn ọmọ àgbẹ̀ ìdílé bẹ́ẹ̀ ní dájú ìdílé dájú ìta bẹ́ẹ̀ wá sí ọ̀dẹ̀ ẹ̀sọ̀ gbogbo ẹ̀ àwọn ọmọ ìlú lù jù wọn. lọ́nà àbá ìṣẹ̀lẹ̀ lọ́nà òun jáde ẹ̀ níwájú ìgbà bẹ́ẹ̀ ló ń jáde lówó orí náà wọ́n jáde níyọ tó bá rẹ̀ lọ sí orí ìgbà. tó adigunjalè lọ́wọ́ báyẹn lé ìyẹn sì lágbára àti pa téèyàn lè pa dáadáa àbájú lọ́tọ́ bá fúnra àti pa ẹ̀ ìyẹn náà pa ẹ̀ lórí lọ́ bá pa ẹ̀ ń jẹ ìyẹn kúkú jẹ orí mọ́tò sílẹ̀ tó ń rán ní yìí ẹni ọba pàǹgbà tó fẹ́ dáàbò bo dúkìá ẹ̀ kúkú jẹ ẹni ọba pàǹgbà tó fẹ́ dáàbò bo ara ilé àwọn ọmọ náà ti ẹ̀ kú ọ̀gá mi ẹ̀sìn tí yẹn bá dẹ̀ pa ó kú sí èmi lé gbàgbé ń wọ́n sì mọ́ yẹn ni o tọ́bí ẹni bọ́ mọ́ lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ lé ẹni tó lágbára àti lé aláṣẹ náà ló lè lè jọ tẹ̀lé ibi tó bá rí o dé ọ̀yà ẹ̀yin sọ́jà tó kú sí ọ̀yà tẹ̀lé ẹ̀sìn kẹ́sì bẹ́ẹ̀ sùmọ́wọ́ nígbà tó ti pa kúrú mọ́ pọ̀ ládùúgbò yìí. lọ́sílẹ̀ ọba ti lé orí kánálì ọ̀rọ̀ ẹ̀lẹ́ wọn tó bá ti lè sọ yìí. obìnrin lọ́lọ́ ṣe family planning láìsọ ọkọ̀ àwọn ní kéèyàn sọ fọ́kọ́ kẹ́kọ̀ọ́ yẹ kéèyàn ju adájọ́ tó kọ̀ sọ fọ́kọ́ lọ́dọ̀ àwọn èèyàn ó lè kọ́ ni wọ́n máa ń sọ̀rọ̀ àwọn obìnrin yẹn aláṣẹ́wọ̀n wọn pè wọ́n sọ fọ́ fẹ́ máa ṣiṣẹ́ aṣẹ́wó gbọ́ ẹgbẹ́ kìíní ọ̀hún lè ka mítà gbàdó ń ṣe fámílì fúláàtì yẹn òní lè jù wọn. alábí kí ẹ̀kọ́ ọkọ ìlú mítà àwọn àwọn nẹ́pà yìí òní lè rí wọn. èmi kí ni ọmọ ọ̀gá ọ́fíìsì ọ̀gbọ́n ẹ̀sìn káfí sí ilé sẹ́yìn. èèyàn nílé mọ̀ nígbà tó bẹ̀rẹ̀ yẹn ti lọ sí kí ọ̀ lọ sí fámílì fúláàtì. orí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ká tó wá sọ wípé ìyọ̀ní sọ kọ́kọ́ tó fi lọ ṣe. Òní gbọ́dọ̀ máa bí mọ lọ ní ọ̀rọ̀ àwọn àwọn ìgbàlá. Ọba Adẹ́dà ní àyà méjì. Ẹ má kọ̀ ọmọ yín mílí lọ́la sí orí òsì nígbà yín wọ̀ sí mọ́. Láàmú la òwúrò kókó àwa là á pèsè fún yín. Òsì bá yín wọ̀ sí mọ́ ni o. Wà ìyá ọmọ àtọmọ sí mọ́ bákan náà wàlá àtàkùnrin wà wàlá àdàkùn ní sátìlì ìsirà ẹ má pọ ọmọ yín káṣí àtà ìmùlá ẹ̀yin ní tẹ́lẹ̀ ẹ wá òfin tó ọmọ bíi lọ pọ báyìí òsì òsì ẹ ń báyà kó sì má dé Ọlọ́run ní àwa là á pèsè fún àwọn ọmọ tí ń bọ̀ ẹ má wò owó yóò dé wa yìí àmọ́ ẹ̀yin lẹsìn lórí òfin ní àwa náà àtọ̀ ń bọ̀ wá ìyẹn sáré gbé yọ olùmọ̀jòrò téèyàn sì gbèrò amatos apààyàn lòun náà òun náà sì ti jẹ́ kan lára ẹni tí ọ̀gbọ́rọ̀ Ọ̀yẹ́ lágbà béèrè wọn fẹ́ ọba béèrè pé táwọn obìnrin ó béèrè béèrè lẹ́gbẹ̀ẹ́lẹ́. Tọ́lá ó ti ní bẹ́ẹ̀ táwọn ọkùnrin káwọn èèyàn béèrè béèrè o. Ẹ̀hẹ́ wọn ò sì béèrè ń gbà yẹn o. Tó o, wọ́n wáyé pé pẹ̀lá níyẹn yẹn o. Àníyàn pé ọmọ bẹ̀rẹ̀ oṣù bẹ̀rẹ̀ ní ń fà o. Àìgbọ́rọ̀ sọ̀bà dẹ́dà àwọn náà ti fẹ́ máa pọ̀ ọmọdé ẹ̀jẹ̀ mi lórí àdìwádìí olùkàfí àdébí pèbè àdìwádìí olùkàfí rírí ọmọ mọ́lẹ̀ yìí tó ti kọ́ para mọ́. àwọn ní kásọ̀ pé àtọ́ńbọ̀ wa báyìí fi hàn wá gbé jáde omi ìlà ti di ilẹ̀ ẹlẹ́ lásán ìrìmọ̀ mọ́lẹ̀ ló yẹ tó fúyẹ́. nàá tọ́ba jáde gbé yẹn gbèrò wípé òsì ò òsì ń bọ̀ ọ̀dọ́ bí ètò lọ bí kinní kan tó wọ ilé ìwé tí wọ́n yìí tẹ́lẹ̀yàn bá kàwé bọ̀ níwà ìjẹ náà àbí gbogbo ọjọ́ ayé ilé ìlọ ọ̀bì kàwé tí ẹ̀yin ò lè máa fi kọ́mọ ẹ̀mọ́ bí tẹ́lù mi gba ogun àkókò àfà mi ìdè ìgbé ẹ̀ ń jọ lára ṣe kiri báyìí ọ̀rọ̀ àti 2025 ah lórí ẹ̀ ìgbà ẹni máa tẹ̀ parí ìrírí àfà aláàbà dẹ̀ ní sùúrù tó kọ́ ọwọ́ adúlá parí ìwé ọ̀hún tẹ́sí ọwá tó láti ká mọ́mọ́ yìí lọ sí èyí tí wọ́n lọ́ọ̀ ní kí ló fẹ́ máa fi nítorí wá fi mẹ́ta lọ fún wọn para mọ́ ibi owó iléèwé sí wọn èyí tẹ̀yìn lọ́ọ̀ yẹn kí lẹ́yìn fẹ́ máa fi tèmi torí májìyà lọ́fà ẹ̀ wọ́n dẹ̀ káwọn ọmọ nì ó sì máa bí àwọn ẹrú ọlọ́run lọ àwọn ẹrú ọlọ́run wọ́n máa bí wọn lọ torí gbogbo ọmọ sí ń bọ̀ báyìí òun gbé ọmọ tó ṣe wípé ipa one million lè kábùkátà rẹ̀ ìwọ lọ́lọ́run ọjà rí ẹ̀sọ́dọ̀ rẹ̀ torí kò lè dá sí ìdílé o gbogbo one million tó tún bẹ̀ lọ yóò ti sí bàbá ọmọ yẹn ẹ̀ẹ́kẹ́ ni pé bùkátà yẹn wà bí yẹn ìmọ̀ nǹkan pé ọlọ́run ṣe ń lò lórí ayé wa láwọn ẹ̀sìn ọ̀yá wa sí ìjọba àwọn ọ̀gá wa pè wá nílé ìṣáájú àwọn ọmọ mi káwá bẹ́ẹ̀ ọ̀tọ́ nígbà tó níyàwó a máa ságọ ságọ ságọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sásìkò yìí láti léyàwó gba fẹ́fẹ́ yàwó gbà wọ́n bá sọ pé yàwó lébà èèyàn ó túlẹ̀ nígbà ah, títí tó fẹ́ yàwó ọ̀gá wa ń sọ pé àtọ́ ah, pamọ́ sí wa lára òye wa ó lè fẹ́ yàwó kí gbogbo ọ̀dà aláìyẹn dẹ̀ rí wẹ́rí bẹ́ẹ̀ tó lọ. ìyẹn fẹ́ kéde ìyẹn mọ̀ bí ìyẹn ṣe rí bí yẹn fẹ́ kejì yẹn wà bí yẹn ṣe ìyẹn fẹ́ kẹta nígbà tí kẹrin tún dé ìyẹn tó rí ká ah! ilé yìí máa tún dà nígbà ìyẹn rí pé kiri yìí náà dà wàhálà kàdà torí gbogbo àwọn èèyàn ń gbé bùkátà wọn ń gbé bùkátà yìí ìwọ sí alákòóso lórí àbùkátà yìí ọlọ́run á fò ó lórí lórí bùkátà yìí àbùkátà yìí. ọkàn ní gbogbo ọkàn máa rọrùn ọkàn máa yá gbóyá jù nígbà tó ń mú òkè ní òkú ọmọ ìkẹta ọkọ èyí ọ̀tá ní pé ní ọ̀tá sàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ yẹn. níbẹ̀ bá dà ní ẹ̀rẹ̀ á lò mọ́ ó rí mọ́ mọ́lẹ̀ kékeré ìrọ́ tí wọ́n máa ń pa fún wọn lórílẹ̀ lójú ọmọ àyàgbẹ́ ẹ̀ àbáwọn ọmọ tí wọ́n ń sàlẹ̀ jẹ ọmọ tó máa ń lọ sàlẹ̀ jẹ tọ́lọ eku èjẹ lọ́mọ bí yàgbẹ́ ìgbẹ́ kẹ́ńtẹ́ ń gbé yín ẹ lọ pe àwọn dókítà wa kan á fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbẹ́ òní jẹ́ gbé ẹ̀ ọmọ jẹjẹ kú jẹ ni wọ́n máa ń lọ fi ọmọ ẹsẹ̀ bàtà ń la ọkọ̀ làbí kọ́ ọmọ yàgbẹ́ ọba ní ẹ̀ ẹ̀ ń gbà ìwọ̀n táwọn ẹni tí wọ́n mọ̀ nípa ìtọ́jú ara kẹ̀jẹ́ ó yé wa ní pé oúnjẹ tó ti ń jẹ yẹn gẹ́ títí tèèyàn méjì kò ní ka ọmọ yẹn mọ́ ọ́sán inú yẹn òun ti ń rí pẹ́sì lọ́rọ́ òun jẹ ní ìjẹmọ̀ kó òun ò ní sẹ́ béèrè ló máa gbà lẹ́sẹ̀kẹsẹ̀ tí délẹ̀ báyìí lòun máa gbà tó anisa sí ìrùbẹ̀lẹ́ ìtọ́wálẹ̀ lọ́ba tán kò ní tó mọ́ kò jù bẹ́ẹ̀ lọ ìgbọ́n tó yẹ wọ́n lórí lọ́fọ̀kẹ́ kọjọ́ mọ́ oyún yóò sùhánàlá wà láì mo ti rí àwọn ẹlẹ́yà wa tó ẹgbẹ́ àwọn méjèèjì ní fún lọ́yìn ẹlẹ́ẹ̀kan náà àtọ̀fọ́ bá àtẹ̀kejì yóò fi fẹ́ pé ni pé lágbájá ọ̀yà wa mú lábúrò rẹ̀ láti mú náà na òun ní òsì lè yóò wà mú kọ́ wọ́yé òsì wàhálà òsì gbẹ òsì kẹ̀kẹ́ tó tẹ̀lé ọ̀yà rẹ̀ wà ń gbọ́ mi rìn náà báyìí. Náà. Náà. Ẹ̀ẹ́ òun lẹ̀ sí ìṣègùn parí. Ṣẹ́rí tàbí dùn náà ṣe. ìyàtọ̀ ń bẹ láàrin pẹ̀lú tàǹdíìmù náà iye ọmọ báyìí la màmá bí náà ń pè ní tàǹdíìmù náà bóyá mẹ́ta ó lè wọlé tá a bá rí dókítà tó ti gbẹ̀mí tẹ̀sán sọ pé wọ́n gbọ́dọ̀ bí ju mẹ́ta lọ. nínú ẹ̀kọ́ tàwọn o tí ayọ́ bá ti máa ṣe ìyá àwọn ọmọ tó ti wà lẹ̀ lọ nínú ìgbẹ́tọ̀ yà wọ́n tọ́rẹ́ kọ́ wọn yẹn máa ń fèrè nígbà ní o ẹjẹ́ kí n fún yín lọ́kàn ìyá ṣẹlẹ̀ sọmọ ya ẹ mọ̀ fáwọn obìnrin kan bẹ tí wọ́n bá fẹ́ bímọ wọ́n máa ń fún wọn ní abẹ́rẹ́ kan nígbà kan fọ́ síta òtún yóò lù ẹ̀ lọ. èló ni ní forty seven ní báyìí ọdọ ni wọ́n ti kọ́kọ́ máa lọ gbé sínú bíjà wọ́n ti lọ́ọ́ rà lẹ̀ ìgbéyàwó rẹ̀ fẹ́ bímọ báyìí wọ́n kàn lọ yọ jáde fún ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni tó súnmọ́ wa gidigidi ebìgbé ó sì bímọ lórí mẹ́jọ ọ̀pá lọ́rẹ́ yẹn. ìgbà tó wá <laughs> ìgbà tó lórí ẹlẹ́ẹ̀keje ọ̀fẹ́ bíi ìgbà tó tọ̀ yẹn wá wẹ̀jẹ̀ rẹ̀ wá ní ṣé ká kọ abẹ́rẹ́ báyìí sí ṣe ti gbàárí tó lọ́wọ́ gbàárí ah, ẹ̀ àyè ọlọ́wọ́. ṣé ká kọ́ ákọ́lọ́wọ̀ lè ní sẹ́kọ́ ẹgbẹ́ àfọ̀hún rẹ wọ́n bá pa bàbá àta àwọn ọ̀gá ẹ má kọ́ ọ sá sùn lọ́kọ̀ yẹn ọ wá pè mí ọ nìyà rí nínú ọmọdé títí lẹ́mọ̀ fún wọn máa ó kékeré wọn máa má jẹ ọ̀rọ̀ rẹ wọ́n máa di mẹ́fà mélòó ló ti dín náà mẹ́fà yẹn ó ti tẹ̀sí o ọba ní ìlànà ọ̀dà wọ́n á fi náà wọ́n wà pé. kí o lẹ́fẹ́ lò pẹ̀lú ìyẹn gba abẹ́rẹ́ ni ó ní ẹ̀kọ́ àwọn táwọn kọ́ òun ni pé tí ọba ti gba abẹ́rẹ́ yẹn àbí ikú lọ́mọ rẹ̀ ọgbọ́dọ̀ nígbà tó wọ́n á kọ̀ tó òkú yìí náà. tó nítorí bẹ́ẹ̀ òpin dandan wọ́n á parí dókítà tó ṣe gbẹ́mí bẹ́ẹ̀ tí wọ́n fi di ẹ̀ múlẹ̀ lọ́jọ́ akọ́tẹ́mọfẹ́ tí wọ́n ní kó lè fi yí lọ. àgbọ̀ pẹ̀lú kọ̀ǹdíṣà rẹ̀ torí kẹ́mi ìyá wà àdèmà gbọ́lá fún ọmọ rọ ọ̀la tí wọ́n bá ní ìyá yẹn rẹ̀. fẹ́mọ̀ kó dùn náà làwọn ọmọ yẹn bí wọ̀. káwá lùtẹ̀ kátorí ọmọ lùtẹ̀ àbàdàn àbàdàn. ẹ wàá dìtẹ̀ ní ìmọ̀ náà sí òun ní kọ́kẹ́ bá a dúnyà lọ́dún ní ábìlì lọ́dún àrùn. ìyẹn náà á dàdé ẹ̀sọ́dọ̀ àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ àríyá ti rí ni àwọn ìbéèrè yẹn wọ́n ní kí ọkọ ti tọrọ owó lọ́wọ́ ìyàwó ẹ̀ ọlọ́wọ́n ní náà láti máa lọ́wọ́ tọrọ lọ́wọ́ rẹ̀ àdínú ọjọ́ nípa ẹ̀kọ́ yẹ ọwọ́ ọkùnrin lọ́lẹ̀ ṣùgbọ́n yóò padà bàyàwó ní ìlú jẹ́rẹ́ torí kúkúrú èkú yẹn náà máa fi sílẹ̀ wọ́n bá fẹ́ máa bá ṣe ní ìlú rẹ̀ ọ̀rẹ́ sì ní tẹ lọ́rùn. ẹ̀ẹ́ tó bá jiná ẹ̀ẹ́ tó bá jiná náà torí ẹ̀ lẹ́wọ́n dẹ̀ fi ṣe. náà torí bẹ́ẹ̀ ọkùnrin ọgbọ́dọ̀ bá ń di owó ìyàwó ìyàwó ló lè di owó ọ̀pọ̀ rẹ̀. bákan náà Um, ṣùgbọ́n orí eléyìí náà tí wọ́n bá gbé lọ́dọ̀ adájọ́ ẹ̀ wọ́n wá sí àti tí ò lè yẹ kí gọ́wọ́ wọ́n wá kó dání o ọ̀pọ̀ rẹ̀. nínú béèrè mi a ilé àfàmù wa yìí o láti máa sọ pé yẹn fẹ́ fẹ́ yàwó kí yẹn máa bí ìyàwó rẹ̀ pé ìjẹ́ bàbá rẹ̀ sùn yìí ìyá rẹ̀ wàláyé àádà àwòlò wọn tó ń pè ní àti àti tèmi tí wọ́n ń pè ní bàbá àṣetẹ́. kí ló kàn yẹn pẹ̀lú gbogbo ilé yẹn tèmi gbà bí ọbẹ̀ fẹ́ yàwó jẹ tèmi ọbẹ̀ fẹ́ igi rẹ̀ lórí bẹ́ẹ̀ sẹ̀rẹ̀ òbí wa lélẹ̀ àìní egungun àwọn ẹni tí wọ́n mọ̀ jù wá lọ tí wọ́n pàtàkì jù wá lọ ààrẹ nìkan tó ti léèrè rẹ̀ nígbà wọn ẹ àwọn ìyá wọn tí wọ́n pa àwọn ìyàwó wọn ọ̀sẹ̀lẹ̀ yìí léèrè bílíàdẹ̀ láti máa fi orúkọ rẹ̀ lọ́wọ́ díẹ̀ èyẹ wà ń fẹ́ àfẹ́sọ́nà ẹ̀sìn náà táwọn yẹn ti ní àgbèlè ní máa ń pè àwọn ọ̀rẹ́ wà fún ẹ̀rù ìgbẹ̀yìn ọmọ wa dẹ́yìn yálé wọn ni àwọn ìlọ́kọ dé ipá wọn yálé àwọn ẹgbẹ́ ń dá lóhùn sí bàbá yóò fi wọ́ọ̀lù yálé tíyẹn bá wá dúró fi òbí bẹ́ẹ̀ tíyẹn jọ ń pàdé ń bọ̀rọ̀ tíyẹn jọ ń sọ̀rọ̀ ìyẹn ń fara lọ ara àgbèrè náà nìyẹn àgbèrè ọkàn lè má jẹ mọ́nú ọlẹ́yìn ló kópa nínú ọmọ ẹ̀lẹ́gbọ̀ngọ́rùn ṣùgbọ́n èèyàn ní òun ní jìyà kan lọ́dẹ pátájú owó yẹn lọ́yà tí wọ́n ti yàn mẹ́wọ̀n àbí kí wọ́n gún yàn àbí kí wọ́n ní yàn san iye owó kan àbí kí wọ́n fi yàn sẹ̀sì ẹgbẹ́ ìgbẹ̀ wa lásẹ̀wọ́ lọ kí ìjà wọn ní wọn fà fún ẹgbẹ́ ìgbẹ́ tó o lè jẹ́ èkú o lè jẹ́ ìgbẹ́ náà ní sẹ́wọ̀n fẹ́ pàdé ìdàbí ìgbẹ́rọ̀ àwọn àlórí ẹ̀ kí o gbó gbó wọn lọ́n ní èyí tẹ̀ sí fọwọ́ sí abẹ́rẹ́ náà ní èyí tẹ̀ sí káàsì yẹn náà tẹ̀sí àlèsìsọ́nù ìgbà ẹ̀ táwọn abẹ́rẹ́ pé pátáwo lọ́wọ́ lọ́kùnwo lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbà lọ́wọ́ tó bẹ́ wọ́n ń ṣe nísìnyí àwọn ọmọbìnrin kéékèèké yẹn wọ́n ń ṣe nísìnyí wọ́n á sọ pé lórí tó gbogbo ara rẹ̀ òun ló lọ́wọ́ jùlọ tí wọ́n tẹ̀sí bá tiẹ̀ wọ́n máa wí fúnra wọn bẹ́ẹ̀ pé ọlọ́run kò tiẹ̀ ní ọlẹ́rẹ́ tó ẹ̀ tó ti tẹ́ o ti wà ó kéré báyìí olú ọlọ́run ti wà ó kéré lára ìlà gbogbo ẹ̀ pátá nàní ọkẹ́ lè má gbé gbogbo wọn kẹ́yìn ló kó pa tàbí kí wọ́n ti kéde o kí wọ́n fún yẹn lẹ́gbà ọ̀nbẹ́n ẹ̀sìn ló ti àwọn yẹn náà wọ́n bá ká wọn mú wọn ní ìyá tí wọ́n mọ̀ ọ́nà ìṣẹ̀lẹ̀ ó díẹ̀ báyìí ní ẹ̀sìn yìí nínú béèrè mi ti oúnjẹ jáde wọ́n ní pé èèyàn jáde àwọn èèyàn bẹ́ẹ̀ mọ̀ ọjà yóò di ara ẹjọ́ gbé náà ṣe àwọn yóò di lẹ́nà. tó bá kan ẹ ń tọ́jà lé lóṣù wà bí àwọn ilé bàbá jí ní ìjọ ọmọ ọmọ jí ìgbà bàbá àwọn ìyàwó jí ìgbà kọtarí àbí ìgbàta àjọ ni ìyẹn fi jí bẹ́ẹ̀. ẹni yẹn ṣùgbọ́n àyẹ̀ làwọn òsì ṣùgbọ́n padà mọ irọ́ náà rọ rẹ̀ ta lè gbé ló lè sọ lè bẹ́ẹ̀ lásán ìgbà àti sàràmọ́kọ́ pààrọ̀ rẹ̀. wọ́n jọ ní ìgbà wọn lọ́ọ̀tà àyà nínú àwọn ìbéèrè tí ó fẹ́ ti wà láti ṣe àtijọ́ tẹnu tí wọ́n wá sí wọn wọ́n máa ti wọ́n lórí ìlú àyẹ̀dá tó ń bọ̀. ẹni tí wọ́n tún wá lẹ́nu tó ń gbé lẹ́sẹ̀ báwo ló ṣe máa ṣe kú. èdè náà tún ń dà láti lè fẹ́ lè wọ́n pẹ̀lú aláwọ̀kọ́ ilé iṣẹ́ mi ń pè ìwé ìfowópamọ́ wọn lẹ́nu ọ̀rọ̀ olóyún alákàtà ẹ̀rí ẹni tí wọ́n bá gbé ẹsẹ̀ rẹ̀ wọ́n wà ní ẹni tí wọ́n ṣe fún òní ààrin ní ààrin wọn sọ ẹsẹ̀ rẹ̀ mọ́rùn ún. ẹ̀ẹ́dẹ̀ ìbádìí ti ta àkọ́kọ́ wá bẹ̀rẹ̀ ọ̀tọ̀ yìí àwọn olùwọ́ kan tẹ́tọ̀ nípa àtọ̀lọ́wọ́ kan ta ni wọ́n sọ mọ́rùn. ẹ wá rí agbọ́ olè olè olè olè ẹni tí wọ́n yọ àkólà ẹni tí wọ́n yọ yìí. ọ̀rọ̀ náà láti mú olè láti mú olè ní yíyà adarí ẹ̀sọ́dọ̀ aláṣẹ. Tẹ́lẹ̀ gbogbo àwọn ẹni tí wọ́n pa olè yẹn kájẹ̀ ní òun ní pa wọ́n. Nítorí pé olè yẹn ó ti wù wá láàrin. Wọ́n wà jíyà fún wọn nínú ìṣẹ̀lẹ̀ à. Kódà kọjá ẹni tó pààyàn, wọ́n lè pa wọ́n tí wọ́n bá pa ọ̀. Ọlọ́run náà ti wù wá láàrin ìgbésí dà ẹ̀jẹ̀ rẹ̀ ti wọ́n dá wọn wà ẹni lọ́jà láti ọ̀ wá ìjà fáwọn ènìyàn nígbà tí mi wà ní ìlú tẹ́lẹ̀ lọ sí òkúta ẹ̀. gbogbo àfún yẹn ní jíyà á ti darí ẹ̀sọ́ rárá. olùjá tẹ́tẹ́ lẹ̀sọ́ tẹ̀lẹ̀ sí àbá àrùn bá dàí lórí kàwọn yẹn láyà ní lórí ìwé ọ̀ ọ̀ ṣé kí n sàgbà ṣe lélẹ̀ yìí ló ti bàjẹ́ pé wọ́n rí pé ìsìlámì èdè wọn wà. ìwọ̀n táwọn ṣe ni àwọn aláṣẹ yẹn máa gbọ́ yé tọ́bá jẹ́ bí rọ́ọ̀dẹ̀ ọ̀dọ̀ wa yìí wọ́n rí gbọ́ yé pẹ́. ẹ̀sìn àdàlú àwọn òṣèlú nàìjíríà kì í ṣẹlẹ́sìn ìyẹn sì lè sàwọn ohun lẹ́yìn náà ti gbéjọba gba táàkì lórí ọtí yẹn a lè fi ẹ̀sùn bẹ́ẹ̀ kí àwọn àfa wa nílé tí wọ́n gba táàkì lórí ọtí tí wọ́n kó ọdọ́ sáwọn àlejò. òṣèlú bẹ́ẹ̀ a ti àkéèdè àbálá yẹn àwọn ọ̀dọ́ lọ sí orí ìtò máa ń ṣẹlẹ̀ ó lé ó lé ó lé ó là tí o bá mú táyà àkóso wọn bá kí ìyàwó àwọn aláṣẹ ọgbà ìdí àlòsí ilé rẹ̀ fún yìí. òun wá jẹ ìjáde bẹ́ẹ̀ tó. àlọfà àwọn aláwọ aláṣẹ lọ wọn ní òun ní lọ́wọ́ rẹ̀ sí ọsàn àwọn. ọ̀rọ̀ àwọn ìlàgbára láti sọ̀rọ̀ yìí. wọn bá ní ẹsẹ̀ tí ó ta àwọn ọba àfilẹ ọdún àríkà ìjọ kejì lọ́wọ́ ní ọlọ́wọ́ rẹ̀ sí ààrẹ ọgbẹ ìbámu bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọjọ́ ìgbésẹ̀ àti àwọn olùkọ́ سبحانك اللهم وبحمدك لا اله الا انت